بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم أداب فعله أترى لمن كاتك فعل أبو محمد صلى الله تعالى عليه وسلم فاني ويجب عليه حفظ جميع جوارحه ما استطاع يعني تنجي مسلمي تنجي أني الله tí ó jẹ́ mukallaf nínú àwọn nǹkan tí ẹ kíra ti síwájú ṣáájú ká tó máa sọ̀rọ̀ fíkíù fún ó ní pé yajibu alayhi hifdhu jawarihihi ó gbọ́dọ̀ ṣètọ́jú oríkèríkè ara rẹ̀ kó má fi sẹ́lọ̀ kó má fojú sẹ́lọ̀ kó má fàbẹ́ sẹ́lọ̀ kó má fọwọ́ sẹ́lọ̀ kó má fẹsẹ̀ sẹ́lọ̀ kó má fetí sẹ́lọ̀n gbogbo tí ó bá jẹ́ oríkèéríkèé ara ọmọ ènìyàn يجب عليه حفظ جوارحه ما استطاع يقول مجت وبس لغرما وأن يحب لله فننتي يقت مجت ومسلمين تبا نفي أغوى جكنت يولون لا في نفي أغوى ويبغض له tọ́bá ní ẹni kọ́ọ̀sì láti bínú síra wa kó jẹ́ kí nítorí tọ́lọ̀ nítorí pé nìkan ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ láti bínú sí kí ṣe ń torí ẹntì ń bẹ lọ́kàn wa sí tó lè má takò tọ́lọ̀ so àtúngbọ̀dọ̀ nínú ìpìlẹ̀ yìí lọ́kàn wa wọ́n yá kó gbọ́n lẹ́hùn bàbá yẹnu sí nǹkan káyẹnu sí tọ́lọ́run yẹnu sí ọ̀yọ́ kò bọ́ọ̀bà lẹ́hù bàbá ti bínú sí nǹkan ká bínú sí tọ́lọ́run bínú sí wòye àmọ́rọ̀ bèrè máa rófì òye nìhà àmìlẹ̀mú nǹkan gbogbo tọ́lọ́run bá pè dáadáa mùsùlùmí tí ó fẹ́ kọ́lọ̀ ń gbà mọ́ rẹ̀ kọ́lọ̀ ń gbà zaka rẹ̀ ní òmùjútú bó o ní ó ṣe máa pàṣẹ dáadáa bó ní ó ṣe máa kọ̀ fáwọn tí ń sin tí ويحرم عليه الكذب ìwọ̀ olójẹ́ fún mùsùlùmí kó máa parọ́ mùsùlùmí yẹn parọ́ ọlọ́run ti gbé ìpèlẹ̀ sí orí gbogbo ẹni bá parọ́ wọ̀lùbíyìbá mùsùlùmí ò ní sọ ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn kò ní sọ ọ́ dàsà kò ní sọ ọ́ dùnjẹ àárọ̀ kò ní sọ ọ́ dùnjẹ alẹ́ ìwọ ní ọlọ́run ní ajínà sí ìsọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn tí ẹni tí ó fẹ́ kọ́lọ̀ ń gba ìbáàdà wọn tí ẹ̀kọ́ mú títọ́ nìyẹn bákan náà wọn nà ní ìmọ̀ òfófó ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́rọ̀ káàkiri láti lè fi dàrin wọn ró tí wọ́n ń pè lófófó mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí wọlùkébùrò gbẹgbẹ́ máa ń ká èmi náà ni mo tóbi jù tí ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀kan ẹlòmíín ntí wọ́n fẹ́ jẹ́ ní ọlọ́run tó yányá wọn ló gbọ́dọ̀ fọ ọkàn kú níbi àwọn àwọ̀ yìí wọ́n lọ́ọ́ jìbò mọ́tòmọ́tò ìmọ̀ ríra ẹni kéèyàn máa rí pé èèyàn náà níbi téèyàn ó kù sí kéèyàn máa rí ní téèyàn ṣe kó máa wá téèyàn lójú wọn kò sínú wọ̀ tí a bá lára mùsùlùmí wọ́n yá káwọn èèyàn lè rí wọn lórí táwọn ṣe fọ́lọ̀ kádà ní àbáyé sórí ìjọsìn kò dáa ó lè bàyà níṣẹ́ jẹ́ wọn ni kí mùsùlùmí sọ́ra fún wọ́n sọ́mà káwọn èèyàn lè bá gbọ́ wa táwọn ṣe ní ìjọsìn fọ́lọ̀ káwọn wá ṣe nítorí káwọn èèyàn lè bá gbọ́ wa lánàgbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni máa ń sàmà àsàmà Allahu bihi ẹni bá ṣe ṣe nítorí kéèyàn lè bá gbọ́ àwọn yóò gbọ́ lóòótọ́ ṣùgbọ́n kò ní wúlò fún un bákan náà inú àwọn kan tí ẹ̀ka jìnà sí wal hasadu kásìkì tààrà ẹni agbọ́dọ̀ jìnà sí wal bughdu inú àwọn kan agbọ́dọ̀ jìnà sí oníkà ní ìkórìíra ẹni ká ní ìkórìíra mùsùlùmí wọn wà tí ò dáa ورؤية الفضل على الغير من دفع فقا سبسيرا كي ما يبين لولا جيبلو أنا كوداني وأنا كجينا سي والهمز كي ما بمسلمي كي ما سنتيو داسي مسلمي for whatever reason ìwà tí ò dání wọ́n lámùsù àbí kí ẹ̀ tí ẹ̀ máa fọwọ́ èèyàn fi ṣe sùtá sí mùsùlùmí afáàlẹ́nu bí ẹ̀ká jìnà sínú wọ́n làábẹ̀tù kí ẹ̀ máa ti ṣe ṣe ẹni tó wáyé láì jẹ́ kó ní ti ṣe láyé máa ń tó torí ẹ̀ wáyé wọn lẹ́wà tí ò dání wọ́n sọkọríyà kí n máa fẹ́ ẹni sí ẹ̀yẹ wọn lẹ́wà tí ò dání wọ́n zina kí n máa ṣe jìnnà gbogbo wa máa pinnu àwọn ọ̀gá ìwà ńláńlá sọlọ́wọ́n bá ẹ̀kẹ́ ọlá lórí sáwọn tó bá ṣe ni a jìnnà sí wọ́n náà sọ̀rọ̀ ilẹ̀ ajínàbíyà kí mùsùlùmí kó máa wo ẹni tí ìṣẹ̀lẹ̀ kọ̀ rẹ̀ ní wíwo ìgbádùn àbí wọ́n tẹ̀lé zózò bí kàdàmíhà kí n máa gbọ́rọ̀ obìnrin kí ìṣẹ̀lẹ̀ tọyàn kí ẹ máa wá dọgbọ máa gbọ́ lọ ó sì jẹ kí ebi ṣe ń gbọ́ ńkọ ń rí adùn látara ìgbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣẹṣẹ ni eléyìí náà lè kó báyàn wọjọ Ọlọ́run bá lè kí ọlá wàá kìlò àmúwárì náà ti lè báyọ̀ lè tí ìbìnà Ọlọ́run wọ̀lẹ́kìlú bí ṣàfá àti wọ̀díìn kí ẹ máa fẹ̀sìn jẹun kí ẹ sọ ẹ̀sìn ló ń jẹ ilé inú tí ẹ lè fi rí ìbínú ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ̀ ọ̀dá ni wọ̀tà àkẹ́rù sọ̀dá ti àná òkọ́ ti ha afá ní bákan àwọn ọ̀tá gbọ́dọ̀ jìnà sí tá ní bùkátà sí ká máa láti lè fọ ọkàn wa òníkẹ́ni tí ó yẹ kó kírun láì nídìí kankan kó máa wá màá kó máa sún abẹ́ rẹ̀ kó máa sùn sẹ́yìn wọ́n lè yín kọ́ wọ́n ní kò tọ́ wala yahillu lahu suhbatu fasiqi kò tọ́ fún mùsùlùmí kíkọ́ àwọn tí ó máa bá rìn tí ó máa bá jòkó tí ó máa bá jẹun àwọn ọ̀tá ọlọ́run ni àwọn tí yóò fi òfin ọlọ́run sáyé rẹ̀ ìyẹnì bá wọn ilé ọ̀rẹ́ ìyẹnì bá wọn ṣe olùbájòkó lè kọ́ lórí ìdọ̀rọ̀ láì jẹ́ pé ìdàgbórí kan ló ti yàn lọ síbẹ̀ wọ́n ní kò dáa wọ̀lá yẹ gbogbo ìdọ̀ lọ́kìlọ́kì nàbí sápàtì lọ́kọ̀lẹ̀ wọn ni mùsùlùmí ò ní máa wá káwọn èèyàn yọ lọ́sọ̀hún kódà bọ́lá wọn bá bínú sí ẹlòmùn kí ẹ eléyìí ìwà àwọn ẹni ẹbú ni kò sínú àwọn mùsùlùmí lọ́la wọn bá sọ fún wa pé wàlláhu àhàkù ayọ̀gbọ́hù nkánu mọ́mìnín ọlọ́run ló yẹ ká máa wá yanu rẹ̀ tí ìmánì bá pé lára wọn ọlọ́run ló yẹ ká máa wá ìyanu rẹ̀ ọ̀kọ́lá aláìsí sọ̀lá oníbàkan náà ní anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kò sẹ́dá kẹta gbọ́dọ̀ máa wá tẹ̀lé káàkiri títí tẹ̀lé káàkiri wọn ní gbígbọ́ tiẹ̀ ní tẹ̀lé wọn ní wàá sọ wá dọ̀tà ọlọ́run wọn ní kò wọ́ tiẹ̀ kí títẹ̀lé táwa fi tẹ̀lé ń wá sọ wá di ọ̀tá ọlọ́run ọba àlèkè ọlá wọn ni ká wòlé iná wọlé yóò xẹ́lò lọ́hó ìyẹn fàánà fi ẹ̀dẹ́n hàtà yà àlẹ́mà xọ́kìmọ̀ lọ́ọ̀yì fìhì afáàní kò tọ́ o fún mùsùlùmí kó ṣèṣe kí mùsùlùmí fẹ́ ṣe ẹni iṣẹ́ kan ẹni activity kan àkọ́kọ́ ń tọ́ kọ̀kọ́ wá pé kí ni hukmullahi fihi bóòrò lọ́run ṣe sọ ń pa rẹ̀ sọ́rọ̀ ní kí n ṣe àbọ́lọ̀ ní kí n má ṣe ni kò sí ń tá a fẹ́ sí láyé bá lè jòkó yìí ní sìn ọlọ́run ní ìdàgẹ́lẹ́ lórí bàbá àjèjì náà dáa sí ọlọ́run kan ọlọ́run náà tó ní ìdàgẹ́lẹ́ lórí bàbá jẹ bàbá mu bàbá wọ̀ bàbá ná bàbá lò ọlọ́run ọba ní ìdàjọ́ tó dálé lórí àwọn ni kò tọ́ fún mùsùlùmí kó lóun fẹ́ ṣe nǹkan nù ṣíṣe hatta ya'lama hukma Allahi fihi àfilẹ́yìn tó bá tó máa ìdájọ́ ọlọ́run ọba west al-ulama njó sì fi mọ ìdájọ́ ọlọ́run ní kó lọ ṣèbéèrè lọ́wọ́ àwọn olùmọ̀ àwọn àbá tí kí sọ tọ́lọ́run ó dáa kí n lè ṣe àbọ́lọ́ ní kí n má ṣe é kó dáa ويقع تدين بالمتبعين لسنة محمد صلى الله عليه وسلم أفني وصلوا bẹ́ẹ̀ wá tẹ̀lé yàn kẹ́sì ìbéèrè lọ́wọ́ yàn nípa kí lọ́wọ́ bá ẹ̀lẹ́kẹ́ ọlọ́fẹ́ nípa kí lọ́wọ́ bá ẹ̀lẹ́kẹ́ ọlọ́wọ́fẹ́ àwọn onísúnà àwọn tí ń ṣe súnà anábọ̀ Muhammad àwọn tí ń tẹ̀lé àná anábọ̀ Muhammad àwọn tí wọ́n gbà anábọ̀ Muhammad sípò kú náà ní role model pé tó bá àṣẹ àṣẹ tó ọ̀dà ní sí òun ló kún lọ́yà àwọn tí wọ́n ń ṣe káàkiri wọ́n àwọn yìí ìtẹ̀lé wọn ìgbọ́ ẹ̀lẹ́nu wọn ìwádìí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu wọn ni ó fi èèyàn lọ́kàn balẹ̀ àwọn wo la ń sọ yẹn alladhina yadulluna ala ta'atillah àwọn tí ń jẹ́ pé tí ó kún láyé àwọn tó múmú láyé àwọn náà ni bóò ni wọ́n ṣe pèèyàn sí ìmọ̀ àṣìtọ́lọ́wọ́n bá àlùkẹ́ ọlá ويحذرون من اتباع الشيطان àwọn àfẹ́ẹ̀ni ọlọ́run ń jẹ́ pé ń tí ẹ̀rí inú òṣìṣẹ́ wọn ni ìpèyín sákìyèsí kẹ má tẹ̀lé ṣù wọ́lá yàgbọ́ أبصار نفسه ما ضبيه المفلسون ونعمت بها وتعيت بجفون àwọn dálé kìáàmà tí ń bàjẹ́ fún àwọn tí ń jẹ́ pé ńgbà tí wọ́n bá dálé kìáàmà wọn ò ní rí nǹkan kan mọ́ lọ àwọn àwòlà ń sọ yẹn alladhina da'at a'maruhum fi ghayri ta'ati Allahi ta'ala àwọn tí wọ́n ti ṣe ìgbésí ayé wọn lófò wọ́n ṣe àsìkò ayé wọn lófò àwa wo kí ni wọ́n ń fi ìgbésí ayé wọn ṣe kí ni wọ́n ń fásitì ayé wọn ṣe kìí ṣe kí wọ́n fẹ́ ṣẹlọ lórí ìṣẹlẹ̀ lónìí tọ́lọ́wọ́n bá ẹ̀lẹ́kẹ́ ni wọ́n máa jẹ́ model fún yín torí wípé fàyà hasrọ́tà hàn àfáà ní òfò tí ó ṣẹlẹ̀ sáwọn eléyìí ìròyìn báyìí àwòfò tí ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ wọ̀yá tó lẹ́bù ká ihim alìkìyà màtíyàn bá kú lórí ìròyìn yìí ẹkún tí ó sùn ní ọ̀pọ̀ نسأل الله أن يوفقنا لاتباع سنة نبينا وشفيعنا وسيدنا محمد صلى الله عليه وسلم فوق المقدمة ولا بلون أشهد على بلون kọ́lọ̀ wọn bá lẹ́kẹ̀ ọ̀dá ṣe wá lódodo kọ́lọ̀ kó fi ṣe wọ́n kó fi rọrùn fún wa kí yẹn máa tẹ̀lé anábọ̀ Muhammad kí yẹn máa ṣe súnà rọrùn ìyẹn tó máa ń ṣàdúrà kọ́lọ̀ jẹ́ kí ìlú tẹ̀lé anábì rọrùn fáwọn sàdúrà kọ́lọ́hún ọba ṣe é nírọ̀rùn fún wa ìtẹ̀lé súnà nàgbà muhammad sallallahu alaihi wa sallam kọ́lọ́hún ṣe é nírọ̀rùn fún wa ìtẹ̀lé súnà ànábì wa ẹni tí ọlọ́run abóyọ̀ ń kó ṣìpẹ̀ fún wa lálẹ́ kìyàmà àtọ̀gá wa nàgbà muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni ìgbẹ̀yìn mọ̀kọ́dìmọ̀ tí fáwọn alàkùdọ́rì olóòwò ọlọ́lọ́lá ìtí à ń pè ní àtọ̀hárà fún wa lábẹ́ ìlànà tí ìrọ̀lọ́wọ́ ìjọ lọ́kí ó ṣe fún wa هذا وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك